àtàwọn aráalé àti àwọn sàábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ ilé tí a máa fi bára wa sọ̀rọ̀ ní rọ̀lẹ́ òun náà ni almaisir fil islam ìyẹn ni tẹ́tẹ́ títa nínú ẹ̀sìn islamu nínú ojú tí islamu fi wo almaisir tẹ́tẹ́ títa Allah subhanahu a rí pé nínú nǹkan tí ọlọ́wọ́ bá ṣe fún wa òun náà ni ó ṣe wá ní mùsùlùmí tí ó ṣe wá ní ẹranko bákan náà ni ìṣe wá ní mùsùlùmí ó jẹ́ kí àwa máa yàtọ̀ láàrin ẹ̀dá ọlọ́run ọba torí pé ó ń bẹ nínú ẹ̀dá ọlọ́run ó dẹ̀ ń bẹ nínú ẹ̀dá ọlọ́run ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò yàtọ̀ sí ìwà ẹ̀rọ̀nà ṣùgbọ́n wà tó pẹ́lọ́dọ̀ Allah tó ṣe wá ní mùsùlùmí nínú èèyàn kò ṣe wá ní èèyàn lásán ìjẹ́ èèyàn wa ó ṣe wá ní mùmìnì ìwà ṣe wá ní mùmìnì òun náà ni ó fi máa ṣẹ́ ní wọ́n padà síbi òfin ọlọ́mọ ọba yẹn náà ni nǹkan tí Allah sàálá tí ó ń fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa nǹkan tí Allah ṣe fún wa lóore tí a mọ̀ ní fìrántí ọlọ́run ọba pẹ̀lú orí rẹ̀ nínú orí ọlọ́run ọba lórí wa òun ni tí Allah subhanahu wa ta'ala ní walladhi ja'ala lakumul arda dhalulan famshu fi manakibiha wa kẹma wá ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́ bá ń fẹ́ ní àrísìkí torípọ̀dọ̀ Allah Ta'ala náà lè máa padà sí ẹ̀rí nínú ilé tí ó jẹ́ orí ọlọ́run ọba orí yóò jẹ́ kí èèyàn ní múmìnì kó tí ni o gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn àìwá ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn òun náà ni ìṣe pẹ̀lẹ́ pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá bá jogún fún yàn nínú dúkìá ni nínú owó ni nínú ọmọ ni nínú arísìkí ni gbogbo àwọn ilé wà nínú nǹkan tí ìyànà gbọ́dọ̀ ṣe àmójútó wọn láìwá ṣe àmójútó wọn o ni pé nǹkan tọ́lọ́wọ́ bá fún yàn ojú ló fún wa ní àbọ̀rọ̀ fi ṣẹ̀sọ́lọ́wọ́ imú ló fún wa ní àgbọ̀rọ̀ fi ṣẹ̀ sọ́lọ́ ọwọ́ ló fún wa àti gbogbo àwọn oríkìríkì ara tó fún wa àtúgbọ̀rọ̀ wọn wá bí ṣe nǹkan tí ó mọ̀ tako Allah inú ẹ̀ náà wá ní owó tó bá fún wa àtúgbọ̀rọ̀ mọ́ fi owó náà ká mọ́ fi ṣe ìtako ti Allah Ta'ala òní ànábí sallallahu alaihi wasallam ó ṣe àlàyé fún wa nínú hadith kan ó ní ọmọ ànábì Ádámà ipé tó bá di ọjọ́ ọgbẹ́ndẹ̀ alkiyama yóò tí ìdí ma ṣíṣẹ̀ padà kúrò níbi tí wọ́n ti ma ṣe béèrè lọ́wọ́ ọ̀yàn àbí kó ṣe kọ́ ma ṣe béèrè àwọn nǹkan márùn kan nínú àwọn nǹkan márùn tí wọ́n ṣe béèrè lọ́wọ́ ọ̀yàn lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ alkiyama òun náà ni owó tí Ọlọ́run bá fún ẹ fi ma yẹ́fìnà níbi tí ẹ ń ná owó náà sí ẹni tí ọlọ́wọ́ bá jogún owó fún tó wá ní pé owó náà ó ná síbi ìyapa ọlọ́wọ́ bá ní yóò jẹjọ́ lọ́jọ́ gbẹ̀lẹ̀ àgbéyàmọ̀ lára ìyapa ọlọ́wọ́ bá tí àwọn èèyàn ọmọ náwó sí òun náà ni àlùmẹ́sìrù ń bẹ yẹn ni tẹ́tẹ́ títa Allah ó ṣe àlàyé fún wa nínú àyà al wípé wà bẹ̀tẹ́rì fíìmọ̀ àtàkàlọ́rù dáàrùn áàkẹ́rọ̀ wọ́lá tánsà na sí ìbá kàmìnà dúníyà ìpín ìkọtọ́lọ́wọ́ bá bá jogún fún ẹ ògbọ́rọ̀ náà ní ìnákúnà ògbọ́rọ̀ náà ní ìná àpà ó lè gbọ́rọ̀ náà ní ìná ìfìyàpọ̀lọ́pàá pé wà mọ̀ ṣàtẹ́tẹ́ ó lè gbọ́rọ̀ náà ní ìná pé ayé nìkan lòfin wá owó kó o máa fi nǹkan yìí kó o máa fi nǹkan yìí kó o máa fi wá dárul akhirah yẹn náà ni èyí tí ó ní ṣe pẹ̀lú ọjọ́ gbéǹdì alkiyama kọtọ́lọ́wọ́ bá jókú fún wa ìmọ̀ owó ni ọmọ ni ọlá ni eléyìí a fi wá ọjọ́ gbéǹdì alkiyama ni aláàní wọ́lá sánsánà sí ìwàkà mìnà dúníyà mọ́ gbàgbé ìpín rẹ̀ ní ilé ayé pẹ̀lú nǹkan tí ọlọ́run bá fún ẹ wà á mọ́ fi wá ọjọ́ gbé ìdí alkiyama wà á mọ́ fi ra àtìbò tó dáadáa fúnra rẹ̀ ní ibi tí wà padà dé sí ní al'afẹ́rọ̀ ṣùgbọ́n yẹn náà wà ní واحسن كما أحسن الله إليك وما شدادا سياوية gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe ṣe dáadáa sí ìwọ náà wà látẹ́bẹ̀rẹ̀ fasada fil ard bákanáà ni o gbọ́rọ̀ wá máa fi nǹkan tọ́lọ́ bá fún ẹ kó mọ́ fi ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ torí pé Allah ta'ala la yuhibbul mufsidin kò fẹ́ àwọn tí wọ́n máa ń jẹ́ tọ́mọ ń wà òbìlẹ̀ jẹ́ nílé ayé nínú nǹkan tí ọlọ́run bá ń pè wá sí òun náà ni nǹkan tó yọ alátàálá jogún fún wa wípé àwọn nǹkan ó wà nínú nǹkan táwa náà gbọ́dọ̀ ṣe ní gbìyànjú nípa wípé a fi wá nǹkan tí ọlọ́run bá pè ní halal a máa fi tọ́ ọlọ́run ọba a haram a ní máa fi nǹkan tó jogún àwọn maharimullah torí ẹni ànábì sallallahu alaihi wasallam nígbàtí ó ń ṣe àlàyé ó sọ wípé nínú ruhal qudus nafatha nafsan lan ajala ìpé nínú nǹkan tí màláíkà tí ó mú wá tó ṣàlàyé fún àyàfi kó máa ṣe àṣe pé nǹkan tí ọlọ́run bá ti kádàrá pé yóò pè hátà tẹ́sẹ̀tìmílá ajẹ́láha ọ̀tàṣọ́ ìbàrí zẹ̀pàá ìgbẹ́ ẹ̀mí kan ò ní kú àyàfi ọjọ́ tí ọlọ́run bá kádàrá mọ́ àfìgbà tó ọjọ́ náà bá pé bákan náà ni arísìkí tí ọlọ́run bá kádàrá mọ́ àyàfi ìgbà tí arísìkí náà bá ti pé ìgbà náà ẹ̀mí tó bá kú

ẹ̀rẹ̀ ṣe dáadáa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi nǹkan tẹ́ ń kójọ wala yahmilanna ahadukum istibta'a rizqi an yatlubahu bi ma'siyatillah ẹnìkan ní ó gbọ́rọ̀ wá máa wo wípé ó mọ̀ tí pẹ́ tó ń fi lówó àbí ìpẹ́ ìlówó tó ń ìlọ́ra tí ń wà níbẹ̀ débi wípé yóò wá ti síbi iṣẹ́ ọlọ́run ọba pé òun wá fi ibi iṣẹ́ ọlọ́run ọba yìí yóò wá fẹ́ fi kó owó jọ tó wá ṣe pé ó gbà pẹ̀lú nǹkan tí ọlọ́run ọba sọ ni tánàdì sọ ni a gbà wípé ọlọ́run ọba ẹni kò ní pa ẹnìkan àyàfìgbà tó kádàrà mọ́ pé àrísìkí rẹ̀ yóò dọwọ́ rẹ̀ àti kí wá ní pé mo fẹ́ lówó mo fẹ́ kó ọrọ̀ jọ kó wá yapa ọlọ́run ọba فإن الله تعالى لا ينال ما عنده إلا بطاعته ẹnìkan wà ní máa ṣalábápàdé nǹkan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àyàfi pẹ̀lú ìtẹ̀lé ti Allah eléyìí náà ni wípé nǹkan tí a fi ń kó owó jọ tí a fi ń kó ọrọ̀ jọ yẹn náà ni yí tó ní ṣe pẹ̀lú halal ẹni tó bá ló ń fẹ́ kó ọrọ̀ jọ pẹ̀lú máa sí àtìláà ó lè rí kójọ kórí mú jẹ ilé ayé ń bí lọ́jọ́ ọgbẹ́ ilẹ̀ alkiyama kò ní mórí bọ́ kó níbi ìbínú ọlọ́run ọba bákan ni ó tún wálé ló ń ṣe náà kó ayé ilé ọ́nìká má ṣe ni àwálẹ̀ ṣe amújẹgbé ìmújẹgbé yẹn ìmọ̀ ó ní agbègbè kan tó bá dé agbègbè ní kí ọwọ́ òfin tún padà mú ṣe pé ìjìyà ó jẹ ilé ayé yóò tún ìgbéǹde alkiyama torí ẹ̀ òun ni ànábì fi ń sọ fún wa wípé ìyàn gbọ́dọ̀ mọ́ wá pé mo fẹ́ lówó mo fẹ́ láà mo fẹ́ lọ́lá dé ní pé wà wá mọ́ fi tọ ìyapa ọlọ́run ọba lọ torí ẹ̀ ànábì wá nínú àwọn àsìkò kan tó pé àwọn èèyàn ò ní bìkítà ibi tí wọ́n ti ń rí owó wọn nǹkan tí wọ́n ń jẹ sẹ́nu wọn àmìnàlì halal bóyá nǹkan halal ni àbí nǹkan haram látara nǹkan halal àbí nǹkan haram látara ní bìkítà rẹ̀ òun lẹ́nu míì tọmáṣá ti sọ fún pé wọ́n owó ẹ̀ yìí wọ́n fi sí iye 1000 báyìí tó bá fi 100 naira síbẹ̀ wà gba ìlọ́pò rẹ̀ ó fi 20 naira síbẹ̀ wà gba ìlọ́pò rẹ̀ ó fi 1 million síbẹ̀ wà gba ìlọ́pò rẹ̀ òun ò wá níbi kíkà wípé èyàn àfá kí ní ìdájọ́ ọlọ́run ọba níbi kìíní àmìnàlì halal àmìnàlì haram ṣe halal ni àbí haram ló ti ó wá rí mo kú mo gbé mo dáràn ṣùgbọ́n ẹjọ́ kú tó gbé tó dáràn kò sí ẹ̀yìn ọ̀kan tó ti síbẹ̀ òun gangan fún rẹ̀ ló ti ara rẹ̀ síbẹ̀ torí pé ìbá ṣe pé òun ló ṣe tán ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ lọ́wọ́ ara ní iṣẹ́ wa rẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń gbọ́kànlé òun pé owó tó ń bá ti rí tó ń bá ṣe àti ìdásí di bàbá ìjẹ̀bú àbí náírà bet àbí kọ́bọ̀ bet ni àbí naija bet àbí ṣọ́ bet àbí gbogbo àwọn sọ́kà bet gbogbo àwọn ilé òun máa dáwó rẹ̀ síbẹ̀ yóò ní ilé ni owó díẹ̀ ni tó ni ọkàn ni bọ̀ inú nǹkan tó ṣe pé ìmọ̀ kó mọ ìdájọ́ rẹ̀ nípìnlẹ̀ àbí kó tẹ́ ṣe pé kò mọ ìdájọ́ rẹ̀ ni kò rẹ̀ ṣe léèrè torí ẹ̀ láwọn ọ̀jọ̀gbọ́n wọn sọ wípé kum aliman aw muta'alliman pé kó jẹ́ onímímọ̀ àbí kó jẹ́ àwòbí àṣùgbọ́n mọ́ jẹ́ ẹlẹ́ẹ̀kàrùn ilé náà ni kò mọ̀ kò wá mọ̀ kò béèrè kò dẹ̀ tún tọ́ igbó mọ̀ lọ tó irú ẹni òun ni ẹ̀tí ṣe pé yóò padà mọ́ kó sínú haram tó ẹni tó wá dá gbogbo rẹ̀ sínú bàbá ìjẹ̀bú tán lẹ́yìn tó ti kó ilé ìsinmi lóṣèṣọ́ wá sọ pé àwọn tí ẹ̀fẹ́ mọ̀ Islam sọ lè kò tọ́ tí ṣẹ̀rẹ́ ọlọ́run ọba tó wá láti dáàbòbò àwọn nǹkan yìí wọ́n pè wọ́n ní dọ̀rùnrì yasul khams àwọn nǹkan márùn kan tí í ṣe gbòógì nínú rẹ̀ òun náà ni ìdáàbòbò ẹ̀sìn ìdáàbòbò ẹ̀mí wa aláàkìlù ọ̀yẹn ni làákàyè wọlé èèdù ìjẹ́ ọmọlúwàbí ìṣẹ̀rí àwa láti dáàbòbò owó wa wà lábẹ́ dúkìá ṣẹ̀ríà wa láti dáàbòbò làákàyè wa ṣẹ̀ríà wa láti dáàbòbò pé nìkan ò gbọ́rọ̀ láǹkan mọ́ nìkan lọ́pọlọ tí ó fi dá làákàyè rẹ̀ rú ṣẹ̀ríà wa láti dáàbòbò wọ̀lẹ́rìndù ìjẹ́ ọmọlúwàbí wa ṣẹ̀ríà wa láti dáàbòbò àti ẹ̀sìn àdínù àti ànáfsù yẹ̀nà ni so àwọn nǹkan márùn-ún yìí nǹkan tí ṣẹ̀ríà wa ni hátà ìtò tún gbé pánú rẹ̀ náà tún yẹ owó wa dúkìá wa Ànábì sallallahu alaihi wasallam ó ń jẹ́ kó yé wa pé ẹnìkan kò ní kápá láti tọwọ́ bọ owó ẹnìkan lọ́nà àìtọ́ ẹnìkan ò ní láti gba owó ẹnìkan lọ́nà àìtọ́ ẹnìkan ò dẹ̀ ní láti ṣe ṣùtá fún ẹnìkan ìmọ̀ kó ṣe fọ́wà náà ìfún ni àbí kó gbá lójú ni àbí kó tẹ̀ wá ní àwọn ọ̀nà míì tí ìyàn mọ́ fi ń gbowó olówó eléyìí islam wá láti dáàbòbò wípé ẹni yẹn ìjìyà ó mọ̀ bọ́ fún yóò mọ̀ wà fún ẹni tó gbowó olówó lọ́nà àìtọ́ hátá Allah subhanahu wa ta'ala náà sọ́nà àyà al-Qur'an nínú suratul nisa àyà ẹlẹ́ẹ̀kàrún Allah sọ pé wala tu'tu sufahaa ìpé lara ìdáàbòbò owó wa onye ní ẹ̀gbọ́rọ̀ gbówó yín fún ẹni tó gọ́ tó ponú ìpé ilé yóò kẹwa ní kó mọ ṣàmójútó owó yín ìpé wàrùsùkúhùn fíhà ẹ máa ràn wọ́n lọ́wọ́ níbẹ̀ ni wàkùsùhùn wọ̀kúlù owó to torí pé Allah fún wa pé ẹ má ṣe owó yín bẹ́yẹn láti lè jíká mọ̀ pé ṣẹ̀ríà wa láti dáàbòbò owó wa náà ni bákan ni Allah Ta'ala tún sọ fún wa nínú àyà al-Qur'an ni pé kulu washrabu ẹ má jẹ ẹ má mu gẹ́gẹ́ bó ṣe wà ní Suratul A'raf àyà 31-32 ẹ má jẹ ẹgbọ̀rọ̀ jẹ haramu imú tẹ́mú ẹgbọ̀rọ̀ mú haram wala tusrifu bákanáà ní ẹgbọ̀rọ̀ ṣe ìnáàpà níbi jíjẹ yín ẹgbọ̀rọ̀ ṣe ìnáàpà níbi mímú yín innahu la yuhibbul musrifin torí pé ọlọ́run ọbọ̀ fẹ́ onínà àpà وطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون pé a sọ fún ọ ìrẹ́ ànábí pé talent tí ó ṣe nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lẹ́ṣọ́ ta ló ṣe léèwọ̀ fún àwọn èèyàn àtàwọn tó jẹ́ àtọ̀yìbá àwọn nǹkan dáadáa mìíràn rízìkì nínú àrízìkì yẹn ni nǹkan tí yẹn fi àláàlì tí yẹn fi rí tàlẹ̀ tí ó wà mọ̀ pé ní haram fún yàn nǹkan tó jẹ́ haram ó fojú hàn nǹkan tó dẹ̀ jẹ́ halal ó fojú hàn ẹnìkan ò gbọ́dọ̀ wá mọ̀ pé nǹkan tó jẹ́ halali kó wá pé fún àwọn èèyàn ní haram Allah ní ma sọ fún àwọn ní pé lilladhina amanu fil hayati dunya ilé ìwà fún wọn ní ilé ayé kààlé àti àwọn tí ò gbọ́lọ́wọ́ gbọ́ àtẹni tó gbọ́lọ́wọ́ bá gbọ́ gbogbo yín Ọlọ́run bá pèsè àrísìkí ìjẹ̀mú fún ṣùgbọ́n tó bá dọjọ́ gbé ilẹ̀ alkiyama khalisatan yawm alkiyama yóò ma ni Ọlọ́run ní bá ṣe máa ń ṣe àlàyé àwọn so inú ẹ̀ òun ni wípé ní nǹkan tí ṣe rí àwọn adáàbòbò oni dúkìá wa ìwà dáàbòbò dúkìá wa anábì fi ń sọ wípé nǹkan mẹ́ta kan ó wà nínú ìtúnṣe pé látọ̀dọ̀ mùmìnì kan mùsùlùmí kan sí mùsùlùmí kejì haramu ni màlúhù wàdámuhù wàírídùhù owó rẹ̀ àbí dúkìá rẹ̀ haramu ni mùsùlùmí kan gbọ́rọ̀ olówó kó wá ní owó yẹn o pàtàrí wípé o kò àwọn arígbé kò kí ń kí òun dédé ló wá gbowó rẹ̀ lọ́nà àìtọ́ àmótí ẹ̀jẹ́ alájọ ni kó wá mọ gbowó lówó kó gbowó lọ ọgbó wọn tó wá rẹ̀ kan wà ní ìgbà tí wọn gbà pé dídá pé òun ló wọn sá Allah Ta'ala ni mọ̀lúhù muslim alẹ́lì muslim haram ó sọ lórí àwọn ànábì pé haram ni kí mùsùlùmí kó kánú

òun gan ló wá sí wà débi èyí tí Allah subhanahu wa ta'ala tó sọ nípa èyí tí a mọ̀ sí al-maisir nínú àwọn nǹkan tí Ọlọ́run bá ṣe ní halalu fún wa ó pọ̀ gidi gan jaburata torí ẹni Allah subhanahu wa ta'ala ya ayyuhal ladhina amanu ìpé uh, uh, ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìpé ẹ jẹ ẹ ọmụ mú pàápàá jùlọ ìnàtọ̀ yìí bá àti nínú àwọn nǹkan dáadáa tó ṣe pé ọlọ́wọ́n bá ó pèsè fún yín so àwọn nǹkan dáadáa tọ́lọ́wọ́n bá pèsè fún wa ó pọ̀ gan-an nínú àwọn nǹkan tó wá jẹ́ haramu níbẹ̀ àwọn hàn nínú àwọn èyí haramu ń bẹ̀ àbí tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ nípa wọn òun náà ni nǹkan tí a fi dúkìá rẹ̀ ṣe nínú rẹ̀ òun ni kí ni nǹkan tí a ń pè ní almeisir almeisir ní èdè lásán olówá láti gbólóhùn yẹsìrọ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ pé almawud irú ẹ̀ka ní wáìdà ya adó mawud eléyìí o ní kí nǹkan kó jẹ́ nǹkan tó rọrùn nínú èdè náà wọ́n tún máa ṣàlàyé rẹ̀ wípé mena yusuf òun wá láti ibi kẹ́límà yusuf وهو السهولة هناني كان يرون لأنه أخذ مال رجل بيسر kí a lọ́nà tó rọrùn inú ilé ẹ̀rì ẹni tó ṣe fọ́wà náà ó kàn máa tẹ bọ́tìnì pàpàpàpà ó ti wọ́ ọkẹ ó ti wọ́ owó sọ irú ilé àárí mẹ́sìrì ni àbí kó tẹ pàrọ fún àwọn èèyàn ní pé ìwọ mówó tẹwà ìwọ mówó tẹwà káwọn náà dẹ̀ tẹ̀lé ní tẹ̀lé ìfọ́núfọ́ra so irú tẹ̀lé yìí kó dẹ̀ gba owó wọn ó ti ṣe èyí tí a mọ̀ sí yusuru au meisir nìyẹn ẹni pé kí yàn gbowó olówó ní ìrọ̀rùn àtọ́wò àti mujari ọ̀tọ̀ wus inú àwọn afọ́gbà ni àwọn tàbíhùn wọn náà ṣàlàyé pé kullu shay'in min al-qimar gbogbo nǹkan tó wá ti wá fọwọ́ min al-maisir òun náà wà lára àkátá ń pè ní al-maisir hátà láàrù subiyan biljau hátà eré mọ́dé táwọn kéèké ma ń ṣe láàrin ara wọn tí ó ma mú wípé wọ́n ma ń ṣe ìyanra ẹni jẹ ní ilé wà lára èyí tó mú wá ní ìtumọ̀ ní èdè Ibn Abbas radiyallahu anhu gbà ipé nǹkan tá ń pè ní primal òun náà là ń pè ní meisir pé kò sí yàtọ̀ láàrin wọn ìtumọ̀ wọn nǹkan náà ni àárín àwọn afá mi wọ́n mọ̀ ṣe ìgbìyànjú láti tú lọ́tọ̀ọ̀tọ̀ pé kìmọ́rù ó ń tú báyìí mẹ́sìrù ó ń tú báyìí nítorí pé wọ́n á ní ọjọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n yàtọ̀ ni ẹni tó fi ní àgbọ́yé jùlọ nínú ìṣàlàyé Qur'an so òun náà ń ṣe lálàyé pé ilé mẹ́sẹ̀rọ òun náà ni alkimar wá ní kimaru yẹn káná yàtàkọ̀ọ̀rọ̀ múnà fi jahiliya ìlàmàjí ilẹ̀ islam fanahahumullahu an hadhi al-akhlaq al-qabih ìgbà àwọn èèyàn máa ń ṣe ilé ẹni pé wọ́n a máa ṣe kimaru yẹn láàrin ara so ilé ìtumọ̀ rẹ̀ ní èdè lásán nìyẹn ṣùgbọ́n ní ìfọ́síwẹ́wẹ́ àbí ní ìtumọ̀ nínú ṣẹ̀ríà kí ni a ń pè ní al-maisir ìtumọ̀ ní ṣẹ̀ríà òun náà ni kullu la'bi yakunu fihi ribhu li fariqin ẹ̀kúnù fi èrè bọ̀ tó jẹ́ pé èrè máa máa wà ń bẹ̀ fún apá kan ọ̀kẹsàárọ̀ kàsàárọ̀ òsù yóò máa wà ń bẹ̀ fún apá kejì huwa min al-maisir al-muharram ìpele ó jẹ́ nǹkan tẹ́tẹ́ yẹ̀nà ni tẹ́tẹ́ títa kìí ṣe haram sàwá kánà láàrù bí nardi ìbá ń pé èèyàn tẹ́tẹ́ yẹn pẹ̀lú nardi èyí tó ṣe ó jọ eré lúdò àbí shatranj shatranji òun àwọn olóyìnbó máa ń pè ní chess àwọ̀gẹ́ irí ìmọ̀ àbẹ́yí tó yàtọ̀ sí eré pé gbogbo ilé ó wà lábẹ́ tẹ́tẹ́ pé eré tí àwọn èèyàn bá ti ń ṣe láàrin ara wọn tó máa ní eré yìí o lágbájá òun ló máa jẹ iye báyìí bóyá àwọn fowó lẹ́ni wọ́n ní lágbájá ni ó wà gba iye báyìí òun wa ẹn tó bá padà wá jẹ́ èrè ó mọ̀ jẹ́ títí ẹ̀ àsárọ̀ wà mọ̀ jẹ́ ti ẹni kejì pé òfó wà mọ̀ jẹ́ ti ẹ̀ ẹnìkan ó ṣàkà wọ́n nínú àmì yéjì ní ilé òun ni a ń pè ní mẹ́sírù ní inú islamu ìkanú àwọn àfáàgbà aljarjani bàtó ma ṣàlàyé ní zamani títí wọn ó ní filkorn thamin ní zamani ẹlẹ́ẹ̀kẹjọ yẹni lẹ́yìn ìjírá ó ní eré ilé tí a ń sọ yìí o kò lù láàbí oní gbogbo eré tí a bá ń ṣe yẹ̀ṣẹ́rì tó fi ìlgáàlì minal mutaghallidina akhdhu shay'in minal mal'ubi máa ó ní ẹni tí ó jẹ gàba àbí ẹni tó borí ẹni kejì wọ́n fi sínú májẹ̀mú pé yóò gbáyé kan báyìí tó bá ti lè borí ẹni kejì ipé eléyìí òun ni èyí tí wọ́n ń pè ní al tó jẹ́ pé ǹgan ni wọ́n ń ṣe táyé títà wọn bákan náà wá ní nínú èyí tí wọ́n tún mọ́ fi ń ṣe àlàyé mẹ́síl pàápàá jùlọ nínú ní àsìkò àìmọ̀kan síwájú kí islamu tó dé wọ́n mọ́ fi ń ṣe àlàyé rẹ̀ pé òun náà pè ní al-istiksam al-istiksam yẹ ṣe pé ẹni tó bá ní lọ́kì láàrin ara wọn òun ni yóò mọ̀ borí so lọ́nà méjì ni wọ́n fi ń gbà ṣe ṣùgbọ́n àtọ̀nà kíní àtọ̀nà kejì oníṣẹ̀rí agbádárùn kíní nǹkan tí Allah sọ Allah ní hurrimat alaykumul maytatu wad damu wa lahmul khinzir nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá láti ṣe léèwọ̀ fún yín àti nǹkan tí wọ́n dú fún nǹkan mí tó yàtọ̀ sí Allah wal-munkhaniqat ẹran tí wọ́n fún lọ́rùn pa ni wal-mawqudha tí wọ́n lá ní nǹkan tí wọ́n jẹ́ ní nǹkan pa ni wal-mutaraddiya àbí tó jábọ́ láti nìkan wà àyàfi tí ọlọ́wọ́ bá ní kẹ́ẹ̀dú nínú wọn gbogbo àwọn ilé ta kàkalẹ̀ ìtẹ́bá ti dú níbẹ̀ pé kò ní jẹ́ kí ó tó di pẹ́ ní kú lára rẹ̀ kò ní jẹ́ aram ọmọ dúbíhà alẹ́nasọ̀n àbẹ́yí tí wọ́n lọ tọ́rọ jú sórí òkúta òṣà ní ipé ilé yìí wà á ń tẹ̀sẹ̀psì mú bil ablam ibi táwà ń lọ gan nìyẹn ipé kí ìyẹn wá máa ṣe istiksam bil ablam ipé dhalikum fisk pé ìwà burúkú lélé istiksaru bil azlam òun ni kí ìyàn máa wo wípé a dá nǹkan pọ̀ láti wá wo ẹni tó dáa àbí láti wo ẹni tí lọ́kì ẹ máa mú èyí tó dáa níbẹ̀ wọ́n ní ọ̀nà méjì ni gbà mí táwọn lábára fẹ́ jáde wọ́n mú ọfà wọn àbí kí wọ́n mú èyí tí a mọ̀ sí nǹkan tí ẹ mọ́ ń ta ní sí ẹ̀wọ̀n wọ́n wá fa làṣíbẹ̀ ó sọ pé ifal làtẹ́fal yẹn pé làtẹ́fal náà ni rọ́bì ifal àmọ́rọ̀ ni rọ́bì pé ṣe nǹkan báyìí mọ́ ṣe ṣe tó máa kọ nǹkan mẹ́ta yẹn wọ́n máa kọ́ sí ara ọfà àwọn yẹn tó máa ní kẹ́nìkan tọ ọgbọ̀nú ẹ̀ pé nǹkan tó mú yẹn ó mi pé ṣe nǹkan yẹn nìyẹn eléyìí tó bá jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta ni yẹn pé wọn ò ní kọ̀ nǹkan kan síbẹ̀ tó bá pé yẹn ló mú ó tún ní àkómà tó tún mú náà ni so eléyìí ẹ̀hun ni pé wípé kí ẹmọ wo àkọsẹ̀ dáyé àbí kí ẹmọ fi kí ẹmọ ro ìgbésẹ̀ tí ẹ fẹ́ gbé kí ẹmọ ro mọ́ irú yẹn máa ní ìsìksáàmù ìlà àbúláàmù ni ẹgbẹ́ kan nìyẹn ètò wá jẹ́ ẹgbẹ́ kejì òun ni pé wọ́n máa da ẹran pọ̀ láàrin ara wọn ipé gbogbo ara ẹran báyìí ẹni tí wọ́n bá ti wá ara tán bẹ̀rẹ̀ wọ́n máa ṣẹ̀wá pín ní ìpín tí ò ní kárí wọn wọ́n wá kọ orúkọ pẹ̀lẹ́ <clears throat> tí wọ́n bá wá kọ yẹ ẹni tọ́lọ́ bá wá kádàrá pó mú olónílọ́kì èyí tí ó bá wá mú níbẹ̀ kò nìyẹn sórí ó ti mú ọ̀nà ṣísìn wá yẹ́nà ni ìtàn ara ẹni jẹ́ àbí ìṣìkà fún ara ẹni so eléyìí náà ó wà nínú nǹkan tó ṣe pé kò dáa nígbàtí eléyìí ìtumọ̀ al-maisir àti istiksamu bil azlam istiksamu bil azlam òun náà fẹ́ jọ mọ́ al-maisir yẹn ni nǹkan tí àwọn yẹn máa ń ṣe ní ìgbà náà yẹn ni àwọn lárúbáwà oko so eléyìí ó wà nínú nǹkan tí shariat àti gbogbo àwọn yẹn ni àtàwọn èyí tó fara pẹ́ ni ìsìláàmù wá láti gba gbogbo ẹ̀dànù náà nínú àwọn nǹkan tó wá fara pẹ́ almaisir náà ni èyàn <clears throat> ni pé àká tó bọ́ sí nǹkan tó fara pẹ́ tàbá sọ pé almaisir ó ní àwọn orígun kílẹ̀ àwọn orígun ẹ̀ yẹn ni nǹkan tó sopọ̀ mọ́ tẹ́tẹ́ títa àkọ́kọ́ níbẹ̀ àárí ìlà ìbáyìn àwọn méjì tí wọ́n mọ̀ takẹ́kẹ́ ẹni pé eléyìn ló gbówólẹ̀ tọ́ náà gbówólẹ̀ eléyìn òkú ma bá ìkejì òkú ní bá àbí eléyìn ni ọ̀yẹn tó ṣe pé yóò ṣoríire tí látara ọ̀nà àìdá yẹn tí ti àkọ́kọ́ tí wọ́n ma fi ṣe irú nǹkan yìí eléyìí ni tí ṣe pé àwọn apá ṣàlàyé then yàtọ̀ sí eléyìí ni àwárí Sheikhul Islami Ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a ìkanú àwọn apá àgbà ni àwọn ṣe àlàyé fún wa wípé tabari al-maisir wípé maisirani méjì ló pín sí ọ̀rọ̀ tí Imam Maliki táwọn dúró lórí nìyẹn wọ́n ní mẹ́sìrù mẹ́sìrọ́nì ìyẹn ni tẹ́tẹ́ títa ọ̀nà méjì ló pín sí a ní mẹ́sìrù kìmar wà mẹ́sìrù láà ipé tẹ́tẹ́ títa tó jẹ́ ojúlówó tẹ́tẹ́ ẹlẹ́ẹ̀kejì ni tẹ́tẹ́ títa tó jẹ́ tẹ́tẹ́ tí gba làákà èèyàn kúrò níbi ìyẹn náà ni tẹ́tẹ́ ti eré ní ṣíṣe wà ní méjèèjì náà wà nìyí haramu ni méjèèjì jẹ́ yẹni pé kí ni ìdájọ́ tẹ́tẹ́ títa so tán bá bèèrè ìdájọ́ rẹ̀ lọ́wọ́ wa a padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ yẹni nǹkan tí Allah sọ nínú suratul Baqara aya 219 kí ni Allah sọ mẹ́ pé yas'alunaka 'anil khamri wal maisir wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ìwà nábì nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa kul fihima ithmun kabir ipé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ wa manafi'u linnas àǹfààní dẹ̀ tún bẹ ń bẹ fún àwọn èèyàn wa ithmuhuma akbar min naf'ihima ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bẹ ó pọ̀ ju àǹfààní tó ń bẹ ń bẹ fún àwọn èèyàn lọ ni dárájá tí Ọlọ́run bá gbé kó tó di pé ó ṣe àwọn nǹkan yìí ní haramu alalbata ẹni pé kó tó rí pọ́lọ́wọ́ bá ṣe ní haram ọlọ́wọ́ bá ṣe nǹkan yẹn ní ìpele ìpele àkọ́kọ́ níbẹ̀ ọlọ́wọ́ bá jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan ìṣẹ̀ ni tó dárájá tọ́lọ́wọ́ bá fi sọ Kùránì kalẹ̀ ní ẹpá ọtí tí wọ́n mú yẹn o tẹ́tẹ́ tí wọ́n ń ta yẹn o ẹ̀ṣẹ̀ pọ̀ ń bẹ gidi gan àǹfààní dẹ̀ tún bẹ ń bẹ so ẹni tí ò bá rí ọ tí ò gbọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ bá òun ni wọ́n máa ka ọ̀rọ̀ ọlọ́wọ́ fún yọ́ ẹ̀dẹ̀ sọ pé kàmọ́mọ̀ mú ti ẹni àmọ́mọ̀ tàtẹ́tẹ́ ó kàn máa lọ mú suratul Baqara jáde ni ṣùgbọ́n alkùránì ni àbí àwọn àyà alkùránì yufassiru ba'duha ba'd àwọn apá tó ń mọ ṣàlàyé apá kejì ni tàbá ní àkàbá ah, ìlú láyà báyìí àárí kí ni <clears throat> lẹ́yìn náà ọlọ́run wa sọ ayá mi kalẹ̀ lẹ́yìn náà ọlọ́run sọ ayá mi kalẹ̀ mo ní flop tẹ́lẹ̀ gbígbọ́ tó àbí àìmàlẹ́yà ni mo bá wá sí mi ní ẹ̀ẹ́ tó ìkẹta jẹ́ نعم الله تعالى وي يا ايها الذين امنوا وأيها البابا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọtí mímu ni o tẹ́tẹ́ ní títa ni o wal ansọ́ọ̀bù wal azlamu rijzun min amali shaitan àbí ìmọ̀ lọ dúró fún òṣà ní ìmọ̀ ṣe ìyẹ nǹkan wò látara ìta ṣàlàyé lẹ́ẹ̀kan ní gbogbo nǹkan yìí nínú iṣẹ́ ìṣù ẹjìnà sí kẹrin bá jèrè kí lọ́lọ́wọ́ sọ mẹ́ o ní innama yuridu shaitan an yuqi'a bainakumul adawa wal baghdha èṣù ohun gangan ló tarí ní sí àwọn nǹkan yìí kò rẹ̀ tí lè ṣe eré ó ń ṣe láti mọ́ dá bayinakum al'adáwà ìṣe ìmúra yín lọ́ta láti mọ́ dálẹ̀ sáàrin yín ni ìkórìíra ara yín láti mọ́ jù sáàrin yín ni nínú ọtí kò ní ya oníwàsíwà bákan náà ní ẹ̀yìn rẹ̀ tó ń ta tẹ́tẹ́ bóyá tẹ́tẹ́ tayò ní ẹlòmíìnì tó bá fẹ́ rẹ́dì láti bú ẹnìkejì ìdí ayò ní àbí tẹ́tẹ́ ti lúdò ní àbí tẹ́tẹ́ náírà bet ní gbogbo àwọn tẹ́tẹ́ yìí kò sí yìí kankan nú ẹ̀ tó ṣe kó sùn rárá torí pé èṣù ó ń fi eléyìí dá ọ̀tá sílẹ̀ láàrin o ó dẹ̀ tún fi ara yín ó ń jù sáàrin yín ni ẹnìkan ò ní ta tẹ́tẹ́ kó ṣe pé ó wà sófò látara tẹ́tẹ́ tó ta ipẹ́ ẹnìkejì ó wà dúnú inú ẹ̀ wà dùn sí ẹnìyẹn wa mi ka ninu ta ó tún jẹ èyàn tún ní á ah, owó mi ló jẹ ó tún gbéyàwó rẹ̀ lẹ́lẹ̀ ó tún fi àwọ̀ rẹ̀ ta tẹ́tẹ́ bàtẹ́ni yíwá ti jẹ gbogbo kan tó ta tán tí ò rí nǹkan mọ́ ó wá ṣe kí ni ó wáyé òun wá pa ènìyàn so ipé eléyìí yóò kẹ àbẹ inákùnmọ̀lá àdáwà wà lè bàbùdọ́ a mọ́ jọta sáàrin yí àti kórè ara ẹni ẹwà wọn tí wọ́n mọ́ ń gbá àbí Chelsea ẹ̀hẹ́n mo mọ̀ pé gbogbo alamọ́wò yẹ dáadáa so Real Madrid àti Chelsea ni àwọn tí wọ́n bá ṣe pé wọ́n ti gba wèrè rẹ̀ tó máa lọ sí ibi tí wọ́n ti máa ń ta tẹ́tẹ́ yẹn wọ́n máa dídí gbé owó tó pọ̀ gidi gan gbogbo èmi làwọn ibi tí wọ́n ti máa ń ṣó DSTV káàkiri yẹn ọ̀pọ̀ wọn ní wọ́n máa ń sẹ́ta àwọn kìíní ìkalẹ̀ tó ṣe pé àwọn yóò tún ta tẹ́tẹ́ ń kò wọ́pọ̀ pípé kí wọ́n mọ́ ta tẹ́tẹ́ so àwọn èèyàn asàfẹ́fẹ́ ẹgbẹ́ ìyẹn gan tó wà lára nǹkan táwọn náà fi mẹ́kì owó wọn hátà bọ́ọ̀lù yẹn gangan fúnra rẹ̀ náà ni tẹ́tẹ́ yẹn ó wà nínú nǹkan tí ó ń sọpọ́tù rẹ̀ kìí ṣe pé ìpìlẹ̀ bọ́ọ̀lù ní pé kí ọmọ gbà ìgbá haramu ṣùgbọ́n àwọn nǹkan tó bá ti gun orí rẹ̀ látara tẹ́tẹ́ tí ó ń ṣe lára rẹ̀ ni àtàwọn nǹkan míì bẹ́yẹn àwọn eléyìí òun wọ́n ti ń ṣe àwọn nǹkan yẹn nínú nǹkan tí yẹn ń ṣe èyàn gbọ́dọ̀ ṣe kí ni òní kó parí bẹ́ẹ̀ ni so irú ẹ̀ òun náà wá ní àwọn tí wọ́n máa ta tẹ́tẹ́ títí bọ́ọ̀lù ń ta tẹ́tẹ́ títí bàbá àjẹ̀bú àwọn onígbá bọ́ọ̀lù ẹ̀tì bàbá àjẹ̀bú àwọn mean scores làwọn máa máa láwọn wò hátà àwọn fóònù gan wọ́n máa sẹ́ni àwọn mẹ́sẹ̀jì sáwọn èèyàn ní pé óyá ẹ̀wò tó Nnamdi Azikwe lágbájá Kàrẹ̀dù tó bá ti tó kọ mẹ́ta sí tó bá ti lè mú kan báyìí wọ́n máa 100 naira wọ́n máa já 50 naira wọ́n náà ti ṣe kí nìyẹn wọ́n náà ta tẹ́tẹ́ torí fóònù nìyẹn ìmílẹ̀ ni wọ́n máa gbé sílẹ̀ pé ta tẹ́tẹ́ nìyẹn wọ́n lè bèèrè nǹkan tó simple wọ́n lè bèèrè àbí wo tó bá mọ capital Lagos state sọ tó bá ti ń ṣe sọ báyìí ọkàn máa ẹwà wò lè wó pé à 20 naira péré náà kúkú ni ìgbà mìíràn ní 10 naira rí owó 10 naira tí wọ́n sọ yẹn wọ́n ní ìbà pé network kan wọ́n ní bóyá bí 10 million lórí network wọn inú 10 million yìí kí èèyàn mẹ́wàá wá e, èèyàn kí 10 million kí 5 million wá ta tẹ́tẹ́tẹ́ naira níbẹ̀ ẹwọ 5 million yẹn kátà ìṣẹ̀ pẹ̀lú 10 ìlólójẹ́ yẹn 50 million so inú 50 million yẹn ọkà máa send sí wọ́n ní pé ó jẹ́ 1000 naira so inú ẹ̀mà wá dùn gan àbíkọ́ send pé wọ́n ti send credit 2000 naira sí ẹ pẹ̀lú tẹ́tẹ́ tó tánsì inú ẹ̀mà wá dùn wọ́n ní atọ́wádìí lọ́la ẹ̀mẹ́ ìwá ni wà play rẹ̀ so ẹ̀mẹ́ ìwá yẹn ni ẹlòmínà wọ́n ní àwọn ọmọ play ẹ̀ ní ẹ̀mẹ́ ìwá bẹ́yẹn so káwá sáìsì 10 times 10 lọ́nà mẹ́wàá lọ́nà mẹ́wàá so àwọn máa jẹ mẹ́yà bí 1 billion ní àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n máa fún ọ ní pé ah, o ti try o ta lẹ́ẹ̀mẹ́wàá wọ́n máa fún 1000 lẹ́ẹ̀mẹ́wàá wà gba 10000 so 10000 tí wọ́n wá gbà yẹn ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ṣe kí nìyẹn ló ti ṣòfò owó wọn ẹlòmí lè wá òpin ah, àwọn òkú ṣòfò kankan haram tó bá dọjọ́ ọ̀gbìn ìdàlùkìyàmọ̀ gẹ́gẹ́ bí Ànábì ṣe sọ ìyẹn máa jẹ́jọ́ bó ṣe ná owó ẹ̀yẹn kò tó yíṣẹ̀ kúrò ní ibi tí wà ti ṣe ìṣirò so eléyìn Allah Ta'ala ó ní nǹkan yìí haramu ni fàjìtẹ̀nigbò torí lára ọ̀nà tó fi jẹ́ haram ó ní wípé àkọ́kọ́ Ọlọ́run wá pè ní haram wípé tẹ́tẹ́ títa ẹnìkan ó mọ̀ jẹ owó ẹnìkan ọ̀nà kejì tó tó fi jẹ́ haram ó ní pé yóò jẹ́ irinṣẹ́ èṣù tí bí dá ọ̀tá alẹ̀ sáàrin yìí tó ẹni ìbínú ara ẹni tó fi ń dálẹ̀ sí àárín yín wàyà súdùkùn àdíkìrìlá ó dẹ̀ tí ń fi ń kọdí kó níbi ìrántí ọlọ́run ó ní wà ní sọ́lá àti níbi ìrun ní kíkí falhansu muntahun jẹ máa fi ilé ilẹ̀ bí sọ́lọ́run sọ ń bẹ̀ lẹ́yìn náà lọ́lọ́run máa sọ pé lẹ́yìn tó sọ pé ẹ jìnà sí ó sọ ní ká ni kó nẹ fẹ́ nìkan lówó pé lọ bá ń ta bàbá àjẹ̀bú ẹwọ àìmọye in tó ṣe pé kò ní bọ́ ọmọ rẹ̀ nílé kò ní satisfy ilé rẹ̀ ó lè máa kówó yẹn lọ sórí bàbá àjẹ̀bú láàrin àwó kékeré náà ni kékeré yẹn áwá mọ́ tí tí tí tí débi ńlá ìmí ìwá ni a rí oún gẹ́gẹ́ òkí ń pè ẹ̀ pẹ̀tọ́ mọ́ fún yàn lówó gbídá kí ní ẹ̀gan ó ti fẹ́ sọ ẹlòmí ìdí wèrè pé à ń lọ wọ́n ni kó sàmọ́ sọ pé tó wá tí ń sọ yẹn pé à nọ́mbà wèrè tó wá tó wá gbà bá ìwà jẹ bàbá jẹ̀bú ni so oúnjẹ ẹjọ́ nọ́mbà wèrè tó ń gba nọ́mbà wèrè ẹgbó nǹkan tí ya wèrè díẹ̀díẹ̀ torí pé ẹn tí lákàyẹ̀ ò pé tí wá ní oúnjẹ ṣe tí wọ́n yẹn bá sọ fún pé ah, owó yẹn tó kàn náwọ́ sí pé dá fún lágbájá ṣé irú ẹni yẹn lè kó owó yẹn fún lágbájá yẹn oníṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni owó tó wá lọ bá wèrè pé ah, bóyá fún ní nọ́mbà fẹ́ fi owó so èyí kan máa sọ wátawátá ó bá di pé ó bọ́ sí tó bá lọ ta bàbá jẹ̀bi tó tọ́ tó tó òṣà kan ni ẹlọ́dọ̀ ó ti di òṣà fúnlẹ̀bọ̀ in fact ìmí ma lọ aṣọ fún àwọ apọ́nwò èrè gidi gan kò sẹ́ nìkan tó ní kí ẹmọ́ pọ́nwò èrè yé ṣùgbọ́n kìí ṣe ọ̀nà ìyapa ọlọ́run kárí à mọ́ ń pọ́nlé ni ó ṣokùnfà dáa owó tó ní àti bẹ́ẹ̀ torí nǹkan aláwọn ya ayọ́ alẹ́dínà ámànù látàkùlù àmọ́wálàkùn bẹ̀inakùn bilbatil ìlà an takúnà tijaratan an tàrọ́dì minkum ìpínlẹ̀ yóò gbàgbọ́ òdodo ẹ gbọ́rọ̀ máa jẹ owó ara yí lọ́nà àìtọ́ ìlà an takúnà tijaratan àbí kó jẹ́ mo fún ẹ lówó mi yìí látara pé o rajà lọ́wọ́ mi nínú ẹ̀rẹ́ tààkún ẹ àrẹ̀gbà owó a ń tààrọ ọdún ní kún ẹ̀mí èyí dẹ̀ jọ yọnú sí pé ṣùgbọ́n kó wá gbówó olówó kó kàn jáwó ẹ̀gbà ni kò sí láìsí níbẹ̀ ṣùgbọ́n tó wá ya ilé tó ṣe lọ́nà tí ó tọ́ yìí Allah Ta'ala ní ẹgbọ́rọ̀ ṣe wípé nǹkan àrámù ni o ní aláwá ní wala tattabi'u khutuwati shaytan nínú Suratul Nur pé ẹ má tẹ̀lé ojúpasẹ̀ èṣù wa man yattabi' khutuwati shaytan fa innahu níbi alfàṣà ìwà pòkí ìyàpọ̀ ọlọ́run ọba àti alìmúnkà ìkan tí ọlọ́run ọba kórìíra wàláwùlá fadlullahi alaykum ìbáṣe ọlọ́run ọba lórí yín ni wa rahmatuhu àti ìkẹ́ rẹ̀ ma zaka minkum min ahadin abadan ẹnìkan ọba ti mọ́ níwájú ọlọ́run ọba láíláí walakinna Allaha yuzakki Allahu Sami'un Alim pé ọlọ́run ọba òun ọba tí gbọ́ òun náà ni ọba tó mọ gbogbo nǹkan so ilé àyà Al-Qur'an nìyẹn gbogbo nǹkan tá ń kànú àyà yìí òní pé ọlọ́run ọba ó ń kọ̀ jẹ́mù nǹkan tí a ń pè al-maisir al-maisir oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá ó lè gba ọ̀nà títí tẹ́tẹ́ ní títa yóò mọ̀ wá lára bí àyàn gbá tébù tẹ́nísì ni yóò mọ̀ wá lára pé èèyàn ń gbá bọ́ọ̀lù ni yóò mọ̀ wá lára àwọn nǹkan míì tó ṣe pé ìpínlẹ̀ wọn kìí ṣe haram àwọn nǹkan kan wá tó ṣe pé ìpínlẹ̀ wọn haram ni wọ́n jẹ́ haram torí pé Ọlọ́run bá kún wọn lára àmù inú ẹ̀ ni pé tàbí kò sí tàbí ṣùgbọ́n ni àti tó jẹ́ kòrónù ni tó ẹ̀ gbogbo ẹ̀ náà ni a ní láti jìnà sí ni àwọn èyí tó jẹ́ haramu bẹ̀ òun ni tí ṣekùn islami ìrìn ibn taymiya ọ̀ìmọ̀wúlá rápẹtàwá sí àti ibn al-qayyim al-jawzi bákaná imam maliki àwọn ní mẹ́síl tẹ́tẹ́ títa a mọ̀ wá lọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ a mọ̀ wá lọ́nà títí wípé tẹ́tẹ́ ní nǹkan yìí látara lọ́nà eré tí ìyàn ń ṣe tó gbà lááká ìyàn tó kó yàn kó níbi ìrántí Ọlọ́run Ọba tó mú ọ̀tá wá láàrin ìyàn àwọn mú ìmọ̀ lọ kírun ohun wá síbẹ̀ so àwọn ilé ó wà nínú agbègbè tí àwa mọ̀ gbà discourse rẹ̀ tó pé àìmọye àwọn eré ta ń ṣe láwùjọ wa lẹ́ni tó ṣe pé a ní rí pàtó pé násù kan tánàbí fi ṣàlàyé pé àǹkan yìí haramu ni ṣùgbọ́n a mọ̀ padà sí ibi ìpìnlẹ̀ wípé nǹkan yẹn ohun tí ó bá jẹ́ haram àkọ́kọ́ ṣé kò kọ díwa níbi ìrántí ọlọ́wọ́n ọba ẹ̀kejì ṣé kò kọ díwa níbi ìlọkírun ẹ̀kẹta ṣé kò mú ọ̀tá wá láàrin wa síra wa ṣùgbọ́n àwọn ilé nìkan tí yẹn ní láti wù torí ẹ̀ láàfin mọ́ lẹ́pọ̀ mọ́ nǹkan tí ṣékùlù islami Ibn Taymiyyah tí wọ́n sọ yàtọ̀ sí ibi tí ọlọ́wọ́n bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí ní haram a rí nínú àwọn ọ̀rọ̀ anábì náà sallallahu alaihi wasallam nínú àwọn ahadith tí anábì náà ti jí ká mọ̀ wípé al-maisir haramu ni ó jẹ́ anábí Hurairah radiyallahu anhu àrí ẹgbàwá kan tí Abu Hurairah kọlọ̀bá yọ́nusí tó gbà wá ó sọ wípé man halafa minkum faqal ẹnikẹ́ni

so ilé ìfi ń yé pé ìsọ̀rọ̀ lásán pé já tatẹ́tẹ́ haramu ni kó tó wá kan ìta tẹ́tẹ́ yẹn yẹbí Abu Hurairah ọ̀dẹ́láàánú ṣìgbáwá àrí ẹgbà àti Ibnu eh, Sa'ud ọ̀dẹ́láàánú tó wà nínú Musnad Imam Ahmad ó sọ pé Nabi sallallahu alaihi wasallam qal rẹ̀mí torí pé nǹkan tó gbajúmọ̀ láyé àwọn lárúbáwá ni ó ní mẹ́ta ni o fafarasun lè rahman fafarasun lè insan àwọn ẹ̀sìn kan wà tó ṣe pé fún tọ́lọ́wọ́ ọba ni àwọn ẹ̀sìn kan wà fún èèyàn ni fafarasun lè shaitan àwọn ẹ̀sìn kan wà tó wá jẹ́ ẹ̀sìn ti èṣù wá òun náà yẹn ṣe tí yẹn dé mọ́lẹ̀ pé eléyìí o nígbàtí ogun báyá lójú ọ̀nà ọlọ́run ọba òun mọ̀ gbé ẹṣin yìí jáde wọ́n mọ̀ fi jagun sójú ọ̀nà yóò mọ̀ gbalada fa'alfuhu wàrọ́ùfuhu wàbáuluhu wàdáka mọ̀ṣáà láà ó ní ilé ó wá ń ṣe ìtọ́jú rẹ̀ wípé nínú gbogbo ni ìtọ́ rẹ̀ ni gbogbo ẹni ó dé mọ́lẹ̀ pá ah, ọlọ́run mo ṣáàdé ẹṣin yí mọ́lẹ̀ fún ó ní àmọ́ ẹṣin èyí tó jẹ́ ti ṣàìtọ́n falẹ́lì yóò mìírọ ayòrọ́hàn àléhì ó ní fi mọ́ ta tẹ́tẹ́ ilé gbajúmọ̀ láyé àwọn lárúbáwá ó dẹ̀ tún gbajúmọ̀ láwùjọ èní náà tí ẹ bá lọ sí àwùjọ àwọn ilẹ̀ àwọn òyìnbó wọ́n lé ni pé kìí ṣe èṣù lóó òun ló ra àwọn ẹṣin fún wọn ṣùgbọ́n wọ́n fi ń ṣiṣẹ́ ìṣù débi wípé wọ́n tó wọn kalẹ̀ ní àwọn àrẹ ẹlòmíìnì ó ti di bílíọ̀níà látara àwọn ẹṣin yẹn ẹlòmíìdẹ̀ ní ó ti parẹ́ látara àwọn ẹṣin yẹn ẹlòmíì ti di ẹdún arìnlẹ̀ látara àwọn ẹṣin kí lẹ́nà wọ́n fi àwọn ẹṣin yìí ṣe wọ́n wá dé wọ́n mọ́lẹ̀ pé wọ́n m'a fi wọ́n mọ́ fi gàgbàgà láàrin àwọn òní ohun so ìwà sáré kò ṣe kókàn mọ́ sáré lásán kí ni wọ́n kàn mọ́ dùn ìsáré wípé wọ́n gbowó ńláńlá lẹ́yìn eléyìí almẹ́sìrù òní eléyìí tó ní farasulli insad wípé ìtò ajé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní ẹṣin tèèyàn tó dè mọ́lẹ̀ yẹltẹ́mìsù bọ́tniha fayatẹ́sùrù min fakri tó jẹ́ pé pẹ̀lú ẹṣin ló fi ń jẹun ló fi ń bọ́ ara rẹ̀ ló fi ń bọ́ ara lé rẹ̀ so wípé eléyìí kò sí láìfi níbẹ̀ ẹwò kátánẹ́bí ń ṣàlàyé náà ni ibi tí mẹ́ṣírù tó tún jẹ́ haramu nínú hadith nínú ẹgbàwámi ti tàbí ibn Mas'ud bákan náà ó ń ṣe àlàyé nínú eléyìí tó tún súnmọ́ eléyìí ó ní Ànábì sallallahu alaihi wasallam ó ilé iná ó fi ṣe àpèjúwe ẹṣin ni nínú èyí tó ṣe pé àwọn èèyàn mọ́ fi sáré tó dẹ̀ jẹ́ pé wọ́n fi ń ṣe tẹ́tẹ́ ní pé nǹkan haramu ni sọ lẹ́yìn ni láti lè jẹ́ ká mọ̀ pé al-maisir haramu ni bákan náà Ànábì ní gẹ́bí fàkàánàmà sọ́bàgà yàdáwó fi láhmìl kìnzír wọ̀dámi igbẹ́ ẹni kẹ́ni tó bá fi nǹkan tí a ń pè ní nard nard eléyìí òyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ni ó dà gẹ́gẹ́ bí eré ayò eré lúdò ní títa wọ́n mọ́ ń pè ní backgammon ṣùgbọ́n láyé ti wá ń èyí tó súnmọ́ òní lúdò kí yẹn wọn mú dice ìmọ̀ kí yẹn wọn fi ta lúdò ni àbí kí yẹn wọn jùlẹ̀ kí yẹn wọn fi róòlù ẹ̀ ni àbí kí ìyẹn mọ́ tá ní ìta bí ayò ní pẹ́pẹ́ kí ní lúdó yẹ dáìsì ẹ̀nà nìyàn lò anábi ni ẹni tó bá fi nǹkan yí ṣeré o fàkà annama sábàkà yàdá ó fi láhmìl khinzir wa jami ó dá ẹgẹ́ bí ẹni tó tọwọ́ rẹ̀ bẹnu ẹran ẹlẹ́dẹ̀ torí pé anábi pè ní haramu ní ìpìlẹ̀ so ẹni eré tí yẹn bá wá ń ṣe tó bá ti mú eré ilúdò dání eré ọmọ ayò dání a sọ pé elé tánàbí dárúkọ yẹn haramu ni ní ìpìlẹ̀ èyí tó bá ti ń jẹ́ pé ó mú irú eré tó súnmọ́ wọn a ní àwọn nǹkan yìí náà haramu ni èyí ká dáadáa láyé anábí sallallahu alaihi wasallam ààrí ìtí a mọ̀ sí ayò nígbà náà ṣùgbọ́n àwọn èèyàn lẹ́ni wọ́n tó wáyé pé wọ́n fi dáìsì tá ìpínlẹ̀ rẹ̀ ní pé haramu ni tí wọ́n bá wá fi dáìsì tá èyí tó máa tẹ̀lé e ní nǹkan tí wọ́n ń ta pẹ̀lú inú nǹkan tí wọ́n fi ń ta a ìmọ̀ kí wọ́n mọ̀ ta látara wípé àwọn ń ta tẹ́tẹ́ láàrin ara wọn kí wọ́n mọ̀ gbówó lẹ̀ ìmọ̀ kí wọ́n mọ̀ ta látara torí wípé nǹkan yẹn ó ti tì wọ́n sí ìdí haram ó dẹ̀ wà nínú nǹkan tí Ọlọ́run bá fi ṣe àwọn nǹkan yìí ní haram ní ìpìnlẹ̀ so ààmù bẹ́yẹn bákan náà wà ní alẹ́ àwọn yìí tó ṣe pé pọ́nbélé nǹkan tẹ́tẹ́ ni wọ́n irú ẹ̀ òní naira bet tó wà irú ẹ̀ òní naija bet irú ẹ̀ náà ni kí ni bàbá àjẹ̀bú tó a irú eléyìí kò sí tàbí ṣùgbọ́n owó wà ń bẹ̀ tàbárí àsìkò tó bí ń pè rẹ̀ ó kéré gidi gan kò lè kọ rí àwọn kò níbi káwọn lọ kírùn a ni èyí tó wà ń bẹ̀ yínkọ́ tẹ́tẹ́ bẹ̀ ń kọ́ ẹ tó wá rí àyí táwọn ń ṣe yìí kò sí wípé tẹ́tẹ́ nìkan ṣebí haram ṣùgbọ́n ayò táwọn ń ta àwọn òṣe kí ni àwọn òfi owó lé a ni níbi kírùn ó kọ̀dí níbi àyàfi táwọn nǹkan yìí ò bá kọ̀dí wọn bí ilé ìlókù mo pa ní agbọ́yé ilé tó lára agbọ́yé yẹn ó ní ìtìbù tèmi àfi ń ṣàlàyé pé èyí tó jẹ́ haram pọ́nbélé ó jẹ́ haram látara tẹ́tẹ́ ẹbẹ̀ àwọn èyí tí ó wá kí ń ṣe haram ní pọ́nbélé ẹbẹ̀ èyí tí ó jẹ́ kó jẹ́ haram ó ní tí àwọn nǹkan wọ̀nyí bá gorí ẹ̀ ó mú ọ̀tá wá ó tún jẹ́ kí ẹmọ ta tẹ́tẹ́ náà àbí ó ń jẹ́ kí ẹ máa kọ̀ ìsíra àyàn àbí ó tẹ́ ìwá ń kọ̀ díyàn nínú kí ẹ̀rọ kírun irú àpẹẹrẹ ilé òní ìta ń pè ní ashatranj shatranj ni chess ní títa chess mo bá wa tàbá mọ ayò tí wọ́n pè ní chess yẹn ó máa ní àwọn nǹkan tí wọ́n máa ń tò kalẹ̀ so àwọn ilé kò dé bá Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n Ali radiyallahu anhu òun náà Ali nígbà tó rí àwọn tí wọ́n ta chess yẹn ó sọ pé eléyìí ó ní almaisirul aajim wípé eléyìí tẹ́tẹ́ títí àwọn tí wọ́n kí ń ṣe lárúbáwá fáwá nínú àwọn àfáà tó ṣe ọ̀pọ̀ àwọn àfáà ní nǹkan yìí haram ní kí ìyẹn jìnà sí àwá nínú àwọn àfáà mi náà táwọn irú Imamu Shafi'i àtàwọn àfáà mi táwọn ṣàlàyé pé ah, tí ẹ máa ń play chess ó mọ́ jẹ́ kí làákàì kí ó mọ̀ pé bèrèbèrè bákan náà ni a tún mọ̀ ràn lọ́wọ́ àyẹ̀ ma lè strategize bí ìyẹn ṣe ń jagun pánàbídẹ̀ sọ pé wà ìdò láhùn mastatọ́tún wípé ẹlọ pèsè kalẹ̀ fún wọn pẹ̀lú àwọn nǹkan tẹ bá ní nínú àwọn nǹkan ogun so àwọn wá fi ilé ìfẹ́ ti gbé wọlé ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn àfáà ní haramu náà ni torí pé nǹkan tí wọ́n fi máa ń ṣe shatranj àwọn nǹkan bí èrè ni wọ́n máa mọ́ tó ẹgbẹ́ wà mọ́ gbé ẹni ilé ni king ẹ máa gbé ilé ni queen ẹ máa gbé èrè ẹṣin náà wà bẹ́ẹ̀ pé gbọ́ àwọn ilé onídà gẹ́gẹ́ bí ẹni pé ìyàn jókúlẹ̀ ti òòṣà ni àkọ́kọ́ nìyẹn sọ ìlòmí ọwá ní àtàbá yọ àwọn èrè ikú mẹ́ẹ̀kọ́ ta bá fi àwọn igi ṣe àwọn nǹkan yìí nǹkan tí ó tún tí yìí lè yọ kúrò mẹ́ni wípé a mọ́ kọdíyàn níbi ìrántí Ọlọ́run wọ́n ní 1977 wípé wọ́n play irú chess game kan ní Amẹ́ríkà nígbà náà wọ́n ní chess game tó wá play yìí wọ́n dẹ̀ lo 150 57 uh, hours 157 hours ni wọ́n lò lórí game yẹn and 24 seconds ẹ wá wò àwọn tó bá fi 157 hours jòkó ti ayé game pé àwọn ohun mọ́ jẹ́ kí lákàí pé so láàká yí pé bẹ́rẹ̀ sí di géèmù ó wá yọ kó níbi ìrántí ọlọ́run wọ́n pé òun ní kírun tàbá sí 157 hours how many hours ló wà ní ọjọ́ kan 24 hours 24 mil làwọn ayọ nínú 157 ó mí pé wọ́n lò bóyá more than 7 days ní di géèmù yẹn so ilé kò sí nǹkan tó mú wájú wípé more than 7 days ní di géèmù àbí only 6 days so ẹyẹ tí 24 hours yọnú ẹ̀ ṣá ó dà kó yẹ pé 2 days ni ìyẹn fi play game ìyẹn wípé òyẹn máa play chess for 2 days ó wá ní kírun so irú ilé a sọ pé nǹkan tó bá máa tìyàn sínú haram wípé nǹkan yẹn náà ni haram ni kí ẹ jìnà sí ó wà àwòlá ilé ni èyí tí a rí dẹ̀nàwárí àwọn àsáàrù àwọn tàbí'ùn yẹn náà àwọn tí wọ́n tẹ̀lé ànábì nínú àwọn nǹkan táwọn náà sọ lórí eléyìí alì títí alì ta sọ mẹ́yẹn tàbí alì sọ wípé àṣẹ̀tranj yẹn ni ìmọ̀ play chess yẹn mẹ́ìsìrò làájàn yẹn ni eré ìtẹ́tẹ́ títa títa àwọn tí wọ́n kí ń ṣe lárúbáwá bákan náà ni àrí tí imọ́ mọ́líkì gbà nínú mọ́wàtọ́ àrí Sa'id ibn Musayyab wọ̀ṣàtẹ́yìn ipé lára gambu tí àwọn aláìmọ̀kan tí wọ́n mọ́ ń plé nígbà wọ́n bilahmi bishaati wọ̀ṣàtẹ́yìn wọ́n mú ẹran ajẹ́ wọ́n wà náà fi ra àgbò méjì àbí ẹ̀yọ̀kan ipé ilé ó wà nínú ìfẹ́ pé wọ́n fi ń ṣe almẹ́sìrù náà ní ibẹ̀ tó gba àwọn ilé òun wá nìyẹn dẹ nínú àwọn ìtí ó wá fara pẹ́ almeisir ṣípa ní láti ọ̀rọ̀ ayán ní ṣókí tó ẹ pé ìbẹ̀rẹ̀ ní àádúró sí ní ìrọ̀lẹ́ ó ní a pè ní almusabakot almusabakot yẹn náà ni ìfagagbága a pé Allah subhanahu wa ta'ala ó ṣe wá lójú kòkòrò ìmọ̀ figagbága nínú ìkanú àyà al-Qur'an àtúsọ̀rọ̀ nípa àwọn ẹni dáadáa tán wọ́n ní fi dhalika falyatanaffasal mutanaffisun bí ilé ìta ṣàlàyé yìí o àwọn tí ó bá máa ṣe gbìyànjú tí ó máa figagbága pẹ̀lú ara wọn kí wọ́n máa ṣe ìfigagbága níbi ilé ẹni pé ìfigagbága nǹkan tó tọ́ nínú ṣẹ̀ríà ni tí ó wà mọ̀ṣúrò ẹni pé ìyẹn lè ṣe lágbájá ó mọ̀ ló náwó yìí èmi náà dẹ̀ yọwó jáde èmi náà ná lójú ọ̀nà ọlọ́run tàmẹ̀dù ló náwó yìí èmi náà ṣe ilé èmi náà ṣe lójú ọ̀nà ọlọ́run pé kò sí láìfi níbẹ̀ ilé níbi ìfigagbága àmọ́ ibi tí láìfi wá wà ó ní kí bákan náà ni kò sí láìfi níbi pé kí ẹnìkan gbé nǹkan lẹ́ pé nǹkan yìí o mo gbé lẹ́ o ẹni tó bá mọ̀ kùránì jùlọ òun la máa fún ìfigagbága yẹn kò sí láìfi níbẹ̀ àbí ẹnìkan gbówólẹ̀ ó wá ní ẹni tí ó fi ó fẹ́ fi ṣe ojú kòkò fún àwọn kéèké fẹ́ fún àwọn mọ́ra wá ní ẹni tó bá gbàwẹ̀ pé nínú yín o kí ó gba nǹkan yìí kò sí láìsí níbi ìyẹn àmọ́bí tí láìsí wà ó ní káwá ní ìfigagbága yẹn a wà gbówó lọ́wọ́ gbogbo èèyàn pé gbogbo yín èèyàn mẹ́wàá ẹ máa dáwó bẹ́bá tí wá dáwó 50000 ẹ máa kọ́ fit ẹ máa figagbága tẹ́bá wá fi gbágbádà yẹn ẹ máa rí ẹni tó win ẹni tó win yẹn la máa kó owó fún àbí a máa rí ẹni tó win àti second àti third àwọn la máa fún lówó àwọn yòókù kọ́ káwọn káwọ́ wọ́n rí kan lọlé sọ a ní eléyìí kò tọ́ nínú ṣẹ̀ríà so inshallah ibi ni a dúró sí ní ìrọ̀lẹ́ a máa tẹ̀síwájú ní àwọn tàbá ní ìbéèrè ok 1 2 3 4 5 ah 6 ìbéèrè mẹ́fà náà Thank you náà ọ̀pọ̀lọpọ̀ gbogbo àgbọ̀tọ́ máa ń ní chip